tada tada hi guys good morning good afternoon good evening ẹ má bínú lórí èyí tá a kó ni o bẹ́ẹ̀ ṣe máa gba ṣe máa gbà wá nìyí i've been a little under the weather half kata you can you can in case ti bá ń súnmú ẹ má bínú anyway um welcome guys to my channel once again my name is Arewa i welcome you to my channel this is not the way i normally welcome you guys here but you got to take to this own like this thank you guys once again for joining me um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 thank you very much and i really appreciate every single one of you guys every single one of you guys thank you thank you thank you once again and now let's get into it on today's episode of smc with moi it's a little recap from i am going to directly say it's a little recap that is going to naomi yeah, the ex olori naomi and to I don't know what her issue is with um, Olori Ashley that she sent she decided to send Ìyá Ilé-Èkìtì out mo sọ pé mi ò mi ò fẹ́ máa sọ ọ̀rọ̀ Naomi mọ́ but not when Naomi keep sending her spokesperson her family spokesperson out Ìyá Ilé-Èkìtì out this is the second or third show. Before I jump into that one, quickly, let's visit Legacy Africana. Legacy Africana Foods is back again, this time with an amazing discount packages. They call this one Seasons Flash Sale. It's in form of a food hamper then that you can you can you can use as a gift uh, end of the year gift for your people down in Nigeria or any part of the world. They have different packages. Like this is the one of 40,000 naira. It contains yam flour, jebu gari, ofada rice, coconut oil, suya, you know, lots of things. And there's another one of 60,000 naira that have a lot of things involved. Uh, we are going crayfish, red palm oil, bleach palm oil, different types of spices, red pepper, Lebu garri jebu plantain flour amala there's another one of seventy-five thousand naira this is this one they call this one the gold basket it contains a lot of varieties of food items they will package it and you can you, you know you can for those of you in diaspora you can pay them and you can give them wherever you want them to deliver it in nigeria or even over there any part of the world they can deliver it any part of the world. They have branches all over the world, but especially the ones in diaspora. This is a very good gift to gift your people down in Nigeria this end of the year. This is ẹ̀yin tẹ́ máa like ẹ eh, máa gift èèyàn eh, ní hamper at the end of the year this is a perfect hamper for you to gift someone kò sẹ́ni tẹ́ máa gbé eléyìí fún tí kò ní fi àdúrà ránṣẹ́ sí yín because everybody know that food items in Nigeria right now is is is is is is on the high side and you know the struggle is real in nigeria so you give someone this one honestly they will appreciate it to the moon it is it is a perfect gift for someone for this for this end of the year so you can reach out to them now and order yours their nigeria number is plus two three four nine zero two zero two two five eight zero four uh, you can reach them on their what uh, eh, on their on their WhatsApp as well. You can call them on their WhatsApp and you can leave a message also. Now let's get into it. Before I talk about Yele Kitty, I'm going to play a show and we'll analyze it. Before I talk about that, let's quickly analyze Funke Akindele campaign. People are wondering, especially I'm a boss like me, are wondering how come none of her colleague, none of them is campaigning for her. So Sote, a madman, I'm going to say that person is a madman because Olaiya Igwe has uh, suddenly started a trend. Uh, you know what he did for Tinubu? He went to Babish to go and naked himself, calling on Iyemeja to assist Tinubu. He decided to carry his, uh, his banana. Mm. Is really really out and decided to show us his uh, flat ass um, he decided to show us that one too on uh, inside barbish um, mm. he decided to go and even it is it is even an is, is an assault to Iyemoja to go and be showing Iyemoja all those kind of things ẹ máa fọ ojú Iyemoja ah ó lágbára o ẹ máa fọ ọláyà igwe fẹ́ fọ ojú Iyemoja kéèyàn dẹ̀ gbé okó láàárọ̀ kùtùkùtù kó gbé okó àti ìdí irú ìdí bẹ́ẹ̀ yẹn kó lọ máa fi máa ṣe láńgbálágbá níwájú Iyemọja nítorí Tinubu ó ga o hmm. ìyẹn lọ bẹ́ẹ̀ o that is how one guy came out again o ìyẹn lọ ìyẹn tẹ̀ wá ìyẹn ìyẹn abẹ̀rẹ̀ in fact a rí wíliwíli ẹ̀ àti inside the bush tí wíliwíli yẹn wà ní i'm sure you've all seen that video of that guy that came out with his, puna, with, with his uh, banana and it's on oh, it, it is unshaped banana unshaped willy willy ìyẹn náà nìyẹn náà ń gbá gbẹ́ngbẹ́ngbá ó dàbí ó dàbí ó dàbí willy willy àwọn ọmọ primary school who marry that guy sef i wonder who is house housewife because mo mọ̀ kó máa ti níyàwó nílé that that is somebody's father that decided to naked himself because of Funke Akindele the same Funke Akindele that none of his family is even i, I wonder why come none of Funke Akindele's colleagues even, you know, pulling their weight behind her campaign. Have you noticed that? Even the ones that say they are her fans, she's not really trending with her campaign. You will by now think a her campaign will be everywhere. Everybody will be pulling their weight behind her, especially in the industry that she is. But we are not seeing anything. And I wonder, is it because she's not really friendly with her colleagues? You know, Funke is not really a friendly person when it comes to her colleague, especially when she started having her own production. Mm. She has not been really, you know, close with her colleagues then. And I guess that is why none of them are pulling their weight behind her. Even the ones that are in the in her production with her, the her own, you know, she she started her production with her husband, a strange husband anyway and uh, we've not seen any of them you know campaigning for her or you know proclaiming her and and and and, and, and all that and i wonder why eh, and our Yoruba, and coming down to our Yoruba colleagues now none of them is even seen as if they are even seeing a campaign or they have anything to say or they have any you know assistance to render her or have anything to say about a campaign or anything like that and if all those ones are not doing who are we to be saying we want to be you know helping her with our campaign e just an amebo and i wonder why you ó dáńgbà ní pé kéèyàn máa báyàn ṣe o nítorí ìjọba yìí ni o ká ní fúnkẹ́ náà máa ń bá àwọn èèyàn ṣe ni àwọn náà ò bá ṣe kí ni wọn ò bá dìde ìsìn la mọ̀ wípé ènìyàn láṣọ ènìyàn ká ní fúnkẹ́ náà máa ń ṣe fáwọn ènìyàn ni àwọn èèyàn náà ò bá dìde náà fóun náà especially nínú industry apart from pé ete, you know, there is hatred, backbiting, beefing in their industry. Apart from all those things that they have, some of them still go out of their way for each other, you know. But then, well, they have their characters, they have their characters, but I mean, that is why it is good to do with people because of days like this. If Funke had been doing with people Eh, probably they would they you know all of them will get up now to say they want to die for her but then anyway let's go back to another amebo let's move on. is back again. I'm here to introduce to you Glazers Automobile Ventures. They are into cars. Have you been trying to buy cars? Or are you looking for where to buy cars? Their own is very totally different from all those car ventures that you see out there. You can contact them for all your auto deals. They can also undo your shipping and clearing for you at best rate. They buy, they sell, or you want to do swapping or shipping or clearing, they can do all that for you. Buying, selling swapping shipping clearing i mean it's a total deal glazers automobile ventures they are your number one deal when it comes to cars if you have been trying to change your car and you don't know how to go about selling your old one or you want to swap it to get another one or you have your people back home in nigeria that you want to send cars to but you don't have anybody to clear it for you or you don't even know how to ship it down here Contact them. They will undo everything for you at best rate. And their own deal is they offer payment plan. They offer Glazers Automobile Ventures. They order, they, they, they offer payment plan. in tó wá fi yàtọ̀ fún gbogbo àwọn tó kúnlẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ wọn tó ń ta mọ́tò nìyẹn. Àwọn eléyìí san díẹ̀ díẹ̀ option san die díẹ̀ wà san die díẹ̀ èyí tẹ́ fẹ́ ra mọ́tò fáwọn èèyàn yín lé àbí o tẹ fẹ́ ra o fẹ́ change mọ́tò o tẹ̀ mọ́ bó o ti fẹ́ ṣe o fẹ́ gbé e tó ń lo ó dùn wọn lé o fẹ́ gbé e mi any car tó o bá fẹ́ àbò fẹ́ send mọ́tò wálé o mọ bó o ṣe máa send díẹ̀ o mọ bó o ṣe máa ship àbí pé bẹ́ẹ̀ ni tó fẹ́ bẹ́ẹ̀ clear pé Glazers Automobile Ventures gbogbo ẹ̀ lọ́ máa bẹ́ẹ̀ ṣe ìwọ tó o fẹ́ máa dá owó mọ́tò tó máa fi pé san díẹ̀ díẹ̀ payment plan san díẹ̀ díẹ̀ Boba, and I am 100% guaranteed. I am guaranteeing you that your money is 100% safe. I am standing, personally standing as a guarantor. Eh, you Kukuma know that I will not bring anything here for you that, that is going to be, you know, any any any client that I am not sure of me, I will not bring it here. You know, all the all the vendors that I that I advertise for, I am 100% always guaranteed pé kò sí kò kò I am always doing my verification before before I before I advertise for anybody. That's why you don't see me taking advert left and right. No, I am one hundred percent guarantee you for this one. Anything tẹ́ bá fẹ́ ṣe go on song they offer payment plan. If you want to swap your old car to collect another one, you want to ship your cars, or you want to clear it, or you want to buy cars, or you don't even know how to go about it, you they, they will deliver they, they will total or you want to surprise someone with a new car so díẹ̀ díẹ̀ pay small small instrumental payment till your money complete and they go and deliver the car for you as a surprise package for someone you can do all this you have your parent back home buy cars for them you can reach them on plus two three four eight zero two seven five three four one eight eight plus two three four eight zero two seven five three four one eight eight. They are also on Instagram, Glazers underscores automobile. When I said Naomi, it is because of what Yelekiti was saying. And that is why I am indirectly saying why is Naomi sending what exactly is a problem even if she has a problem with Ashley I believe as matured as Naomi is she is supposed to speak to Ashley directly according to her they were they were friends even though we both know that their friendship no kò ń ṣe friendship ọ̀rẹ́ kò rí kó sùn everybody knows that nobody needs to sit anybody down to tell anybody that let's listen to some things Iyelekiti was saying i'm not sure Iyelekiti is acting i'm not sure Iyelekiti the way sometimes this woman behaves you know there was a show Yeye Oge tó glamorous did even though that woman did not say anything bad about Naomi which is none of my business anyway. I think I played part of the show when someone called and said and pretended to be a slave or a, a, pretended to be a slave of Naomi in the palace before and was saying some un, unfounded things about the palace and about Kabiyesi. I did analyze that part because that was the part that was my own cup of tea. The rest is not my own business and for real for real I do not want to say anything about Naomi anyway but not when the ones that call themselves spokesperson abi fighter or whatever they want to call themselves especially Ìyẹ́ Elédè Ìyẹ́ Elédè Èkìtì the rest might be saying they are fighting for her I might not say anything not when they say you know the ones tó bá tó bá tó bá kọ̀ wá sí mi lórí pé i want it if, if they say any lies whatever the arabu they want to buy for Naomi they should you know they been buying a lot of arabu for her you no know, concern me if they buy any arabu for baba abi one of uh, uh, our oloris ìyẹn tó bá jẹun sórí mi i can come out to debunk it you know but most times i just do as if i don't see them because honestly they do not exist baba de ti bàbá ti bàbá ti fi pèlè fún wọn so kò sí kò sọ̀rọ̀ mọ́ bọ́dísì yẹ elédè èkìtì ìyé elédè èkìtì bàtẹ ẹ̀dá gbogbo èèyàn lóhùn if i if i am not answering anybody if i do as if i no see everybody ìyé elédè èkìtì ah rárá o ẹ máa gba ti yín o rárá o kò tí ẹ ṣe torí pé àgbàlagbà ni ẹ̀yin àgbàlagbà lẹ́yìn àgbàlagbà tó jẹ́ pé ẹ tó bí gbogbo àwọn obìnrin yìí ẹ tó jẹ́ ìyá ẹ tó bí kábíyèsí fúnrara wọn ní ọmọ ká má wàá sọ àwọn ìyàwó tí kábíyèsí fẹ́ ẹ tó bí wọn lọ́mọ sòkò yẹ ká máa bá àgbàlagbà nídìí àwọn nǹkan àwọn nǹkan kan àgbà máa ń tó nǹkan ni àgbà ò kí ń gbà nǹkan jẹ́ táwa bá ń sọ àwọn nǹkan tó mọ̀ máa bà nǹkan jẹ́ ẹ̀yin dẹ́ ẹ jágbàlagbà ẹ̀yin gan léye kẹ́ máa pẹ̀tù sí i gẹ́gẹ́ bí àgbàlagbà tó dẹ̀ ń ra ọjọ́ ọ̀la fọmọ tiẹ̀ bó ṣe ń rà fún ọmọ ọlọ́mọ torí tó bá jágbàlagbà bó o ṣe ń ra ọjọ́ ọ̀la fọmọ tí wọ́n bí wàá máa ra ọjọ́ ọ̀la fọmọ ọlọ́mọ náà so àgbà ò kì í fì síbì kan àgbàlagbà máa ń to nǹkan ni àbà ò kì gbà àgbà kò tún ní máa sọ àwọn nǹkan tá a tún máa ba nǹkan jẹ́ àgbàlagbà ò ní máa sọ àwọn nǹkan tá tún máa create controversy just because of wípé ó fẹ́ jàfẹ́yàn kan àbó fẹ́ fì síbì kan àgbàlagbà ò ń ṣe bẹ́ẹ̀ ní àgbàlagbà tó jẹ́ pé o tó bí gbogbo àwọn tó ń sọ yìí o tó bí wọn lọ́mọ tó bá jẹ́ pé wò ló bí wọn lọ́mọ ńkọ́ so nítorí ẹ̀ ni iye elédè èkìtì bẹ́ẹ̀ bá ṣe ń jáde wípé ẹ fẹ́ máa sàn kankan nípa especially ìzínà kẹ́ má tẹ̀ sàn kankan nípa àwọn ìyàwó bàbá mọ́ ẹ̀hẹ́x kábíyè ẹ̀hẹ́x ilé Ifẹ̀ ẹ̀hẹ́x palace Ifẹ̀ ẹ̀hẹ́x kábíyèsí àtàwọn ìyàwó wọn ẹ má ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n exist ẹ máa polongo Naomi yín nǹkan àràbù tó bá wù kẹ́ máa rà fún ẹ máa rà ràbù fún ẹ máa polongo ẹ̀ kẹ́ ẹ̀hẹ́x kábíyèsí àtàwọn ìyàwó wọn tẹ́ ẹ bá ti ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ ẹ kò ẹ kò ṣe bẹ́ẹ̀ ni pé wọn exist ẹ fi wọn sílẹ̀ pẹ̀lú ṣòro wọn pẹ̀lú àléébù wọn kẹ́ ẹ fi wọn sílẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ bọ̀ àìṣe yẹn à tẹ́ ẹ bá ṣe ń jáde fún àwọn ìyàwó bàbá bí Naomi bá ṣe ń run yín jáde èmi gan máa jáde tì yín torí àgbàlagbà ni kò yẹ ká ibi tá a ti ń bá yín kò yẹ ká bá yín bẹ̀ àwọn ọmọ yín ló yẹ ká máa bá ń bẹ̀. bẹ́ẹ̀ bá máa jáde fún wa ó yẹ kẹ́ máa jáde fún wa kẹ́ máa sọ ọ̀rọ̀ tó máa pẹ̀tù sí nǹkan ni kò ń ṣe kẹ́ tó máa bà nǹkan jẹ́ tọ́ bá tọ́ bá níṣẹ́ ẹrú ìyàn máa ń fi tọmọ jẹ ni kò ń ṣe bí tìyẹ elédè èkìtì yìí ẹ̀yin ilẹ̀ ń jẹ́ káwọn ọmọ tí ò tó yín àwọn ọmọ tẹ́ ẹ lè bí dànù kọ́ máa fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ máa insult yín ẹ̀yin ilẹ̀ ń jẹ́ káwọn èèyàn gan máa insult Naomi ọ̀hún gan in case you do not know ẹ̀yin lẹ̀ jẹ́ káwọn èèyàn máa insult ẹ̀ gan jù. You want to talk about people not not to castigate Naomi and then you brought about Olori Ashley. You brought about relationship of Olori Ashley. You brought about probably things that Naomi told you about Ashley. You did not talk to Ashley o. Ẹgbọ́jọ́ ẹnìkan dá o ẹ̀yin àgbàdẹ́dẹ́ ń pòwe pé agbọ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni o ò gbọ́rọ̀ lẹ́nu Ashley o o ò gbọ́ kankan lọ́tọ̀dọ̀ Ashley o o gbọ́ nǹkan tí Naomi rojọ́ fún ẹ o wá bọ́ síta o dẹ̀ péré alágbàlagbà o dẹ̀ ń rojọ́ ọ̀la fọ́mọ títí ẹ and you are saying and you are saying and that you are not that you do not that you are unsure of wọ́n rún ẹ síta o dẹ̀ bẹ́ síta you are you are coming out for yeye oge <laughs> kò tiẹ̀ kọ̀ mí náà you call yourself motivational speaker we all know yeye oge is a motivational speaker on facebook anyway you are coming up for her i'm just laughing you think yeye oge go answer you you think say she still say you exist you no exist for yeye oge side anyway ṣe you coming out for yeye oge ẹ ti kọ́kọ́ jáde fún yeye oge mo kàn ń rẹ́rìn ni ìyẹn ò ti tó yín ẹ tún jáde again ẹ ṣáà jáde fún yèyé oge mo kàn rẹ́rìn ni so tey you talk yeye iye iye elédè Èkìtì say that yeye oge wants to use Naomi to get views i'm just laughing <laughs> wonder shall never end on this social media a lot of things la ń gbọ́ ẹ̀já gbọ́ yèyé ẹ̀já gbọ́ yèyé elédè Èkìtì. you talked about it, it seems Yelede Ekiti is always forgetting one vital information the fact wípé ẹni tẹ́ ń sọ yìí ó máa bímọ síbi tá à ń sọ yìí ó dàbẹ́ ni pé ẹ̀ ń gbàgbé area yẹn táwa tá a bá tẹ ẹ̀jọ́ ọmọ kékeré tá a bá ń gbàgbé gbogbo ibẹ̀ yẹn ó yẹ kẹ́yìn gan máa rán wa létí pé ẹni yìí ó máa bímọ síbi báyìí. Hmm ẹ má má yàgbẹ́ síbi tẹ́ ẹ sì máa padà dé abẹ́ ti gbàgbé ni ọjà táwọn máa ti wọlé léyìí àwọn nǹkan tó yẹ ká máa gbọ́ lẹ́nu ẹ̀yin tẹ́ ẹ jágbàlagbà nìyẹn bọ̀tì rárá o rárá o tí wọ́n bá ṣe dáúnlóòdù ọ̀rọ̀ fún yín ẹ̀kọ́ jáde yín fọ́n ẹ̀kọ́ máa ẹ̀ máa jámbla ẹ̀ máa jámbla ẹ̀kọ́ máa jámbla ẹ̀ tún máa da gbogbo ẹ̀ ẹ̀ máa rú gbogbo ẹ̀ wù ọ̀rọ̀ tó ti lọ ọ̀rọ̀ tó ti lọ ọ̀rọ̀ tó yẹ káwọn tó rojọ́ fún yín gan tó má mọ̀ páwọn ò ní kankan ṣe pẹ̀lú bẹ̀ mọ́ ọ̀rọ̀ tó yẹ káwọn gan ti gbàgbé bọ̀tì rárá o rárá o tọ́n ṣe ń rò fún yín ẹ̀yin kàn jáde bọ́n ṣe ń rán yín síta ẹ kàn ń bẹ́ síta ni bọ́n ṣe ń rán yín síta ẹ ń bẹ́ síta ni ẹ ń bẹ́ síta ni àgbàlagbà for that matter àwọn tó ń rán yín síta ẹ lè bí wọn lọ́mọ àwọn tó ń rán yín sí. Si, nítorí wọn síta ẹ lè bí gbogbo wọn lọ́mọ kò wá mọ bẹ́yìn ṣe wá yẹ kò wá ní bẹ ẹ̀yìn ṣe wá yẹ kẹ́ẹ̀kẹ́ ṣe ṣàárín bọ́ bá ran yín síta gan yín gan ló yẹ kẹ́ máa pàrọwà fún wọn pé ah, ẹ jẹ́ àgbàgbé ẹ̀ ẹkú ti bímọ síbẹ̀ ẹ jẹ́ àgbàgbé ẹ̀ ẹ já fi gbogbo ẹ̀ ká fi yá fìfọ́ lọ́hùn bó ṣe yẹ kágbàlagbà máa ṣe nìyẹn kò yẹ kẹ́ máa bẹ́ síta kẹ́ tún máa kẹ́ tún nǹkan tó yẹ kẹ́ ti nǹkan tó yẹ kẹ́ paná kẹ́ ẹ tó máa rúná sí and iye elédè èkìtì in case you do not know because i see you are accusing yeye oge yeye oge is not naomi's blogger in case you do not know because you say tó bá pèèyàn lẹ́yìn ẹ̀ kò yẹ kí àwọn èèyàn máa bí àwọn èèyàn ń pè wọlé tó ń castigate naomi àbáwọn èèyàn comment tó ń castigate naomi ṣé yèyé oge sọ fún yín wípé òun jẹ́ blogger Naomi ni yèyé oge is not Naomi's blogger she is not a fighter for Naomi when she did her show even though she owes nobody her explanation she she she she she stated oh she celebrated Naomi the way she celebrates everybody anybody Naomi has turned herself to celebrity so a lot of people will say a lot of things about her either good either bad either this Either that. Even on my show, but you jẹ́ pé ti ballot in mò ń people still come to hear now to castigate Baba now to say a lot of things about our other Olori now. So you don't expect because I am because I am this now people should now come here so I should be controlling how people comment or what. So ibo ni yeye oge ti sọ wípé èèyàn na Naomi lo ṣe òun ò ṣe tèèyàn báyìí no Yeyoge is not Naomi's blogger she's not fighting for Naomi she's not Naomi fighter okay I think you you need to let that sink into your head she's not Naomi's blogger she's not fighting for Naomi she's not slave of Naomi bíwèé báwa ṣe jẹ́ slave palace bàbí báwa ṣe jẹ́ slave baba. bàbá bẹ́yìn náà ṣe jẹ́ slave Naomi ọmọ inú yín bẹ́ẹ̀ ṣe jẹ́ slave àwọn ẹbí Naomi bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹrú àwọn ẹbí ẹ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹrú Naomi bẹ́ẹ̀mi ṣe jẹ́ ẹrú palace bẹ́ẹ̀yin ṣe jẹ́ ẹrú Naomi pẹ̀lú ewu orí yín bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹrú ẹ̀ àti ẹrú àwọn ẹbí ẹ̀ tẹ́ gbogbo wọn tẹ́ lè bí lọ́mọ o ẹ̀ ń ṣẹgbẹ́ ìyá Naomi fúnra rẹ̀ o ká má sọ pé Naomi bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹrú ẹ̀ àtàwọn ẹrú Naomi orí social orí orí YouTube ìyẹyẹ òge ò kì í ṣe ẹrú Naomi kò dẹ̀ kí n ṣe irú pálásì ṣe ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn tò tó bá wun yòyó oge lẹ́nu ó lè jáde kó tẹ̀ sí lójú yánkanyànkan ó lè jáde lọ́la kó tún ṣe kíni kó tún pírèsì ẹ̀ kò ń ṣe ẹrú anybody she's a motivational speaker totally different from being a controversial blogger that we are and she's no she's nobody's slave in these two parties so i don't i don't understand what expectations that you were having of her exactly exactly what expectations you were having of your yoyoge i don't understand you think everybody will be slave the way the way na we youtube are slaves now you think everybody will be slaves you think you call yourself a motivational speaker you think all motivational speaker will be slaves the way you are slave of Naomi and her family no so your expectations that you were having I don't understand probably that is why you were having headache because of her show person wey wey do show sef don forget say e do show tomorrow she can do another show now and start saying another thing ẹ já gbọ́ ṣe rí eh, ẹni mọ̀ wípé lórí ètò mo gbé àwòrán olórí eh, kí ló olórí. Yélédè kí bẹ́ẹ̀ mi ṣe analyze show yín ẹ̀yin náà analyze show mi ṣọmọkọ́ ẹ̀yin náà analyze show ní show so bẹ́ẹ̀ mi náà ṣe analyze show yín ẹni kíkan náà àwọn ẹrú kan tó analyze tèmi náà bó ṣe ń lọ nìyẹn. a ṣì ní síbẹ̀ olórí ashley mo gbé àwòrán rẹ̀ síbẹ̀ lóòótọ́ kí ló kún ashley nítorí lára àwọn ọ̀rọ̀ tí yèyé oge sọ ó sọ wípé olórí ashley pé bàbá yẹn sọ wípé olórí ashley pé òun pẹ̀lú wọn ló bá ìyá ló ló dá wàhálà sílẹ̀ láàárín àwọn ẹbí yẹn. ṣé yòyóge ṣé yòyóge ló sọ bẹ́ẹ̀ àbí èèyàn kan tí yèyóge tó bá yèyóge sọ̀rọ̀ ṣé gbogbo nǹkan I mean, you call yourself a blogger. Like, I don't understand how this woman behaves sometimes. As a blogger, many people will call you to tell you things. Èyí tó máa pè é máa parọ́ fún ẹ, èyí tó máa náà fún ẹ ní information tó jẹ́ pé irọ́ ni. Being a blogger or sourcing, being a research, okay, bóyá probably because I'm a research historian. Being a research historian, there's something that that we that we talk about only ní phrase kan tá a máa ń lò just like searching for gold Wa ṣa okuta wa ṣa ere wa ṣa gbogbo ẹ̀ tó o bá kó gbogbo ẹ̀ délé ló ma wa wá fọ̀ ọ́ ló ṣe máa wá ṣàn ló ṣe máa wá separate ẹ̀ ma wa ma máa ṣàsọ́tọ̀ so bẹ́ẹ̀ náà ni tó bá ń gather information èyí tí bàbá ò dojú ogun rí a ní bàbá òun ló ja ogun kinní kan bàbá mi ja ogun Hitler bàbá mi ja ogun five hundred years bàbá mi ṣe gbá kan èyí tí bàbá ò dojú ogun rí á sọ bẹ́ẹ̀ fún ẹ gbogbo àwọn nǹkan tí bàbá ò ṣe á rò mẹ́jọ fún ẹ so that, that, that is the same pattern tó bá jẹ́ blogger náà bẹ́ẹ̀ torí ẹ̀ ní tèmi ṣe yàtọ̀ èyí tó máa parọ́ fún ẹ máa parọ́ fún ẹ èyí tó máa pẹ̀ tó máa ní i'm calling you from inside the palace ẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o irú wèrè asínwín akíndanidání tó pè sórí iṣẹ́ òyìyí oge yẹn tó nóhun ẹrú palace kan ẹni yẹn ò délé ìfẹ́ rí débi kó fẹ́ dé palace gbogbo ẹni mo fi sọ akíndanidání tó pè sórí iṣẹ́ òyìyí oge yẹn tó ń parọ́ tó nóhun ẹrú yẹn mo mọ ẹni náà o gbogbo ẹni tẹ́ ń pè mí tẹ́ ń kọ́ mẹ́ tẹ́ ń tẹ́ ń sọ pé ṣé mi o mo mọ ẹni náà o bọ̀ nǹkan tó pera ẹ̀ òun ni mò ń pè padà ó ní ẹrú lòun so ẹ jẹ́ ká pè lẹ́rú ká máa pè ní nǹkan tó jẹ́ yẹn e, e, bẹ́ẹ̀ ni pé èèyàn fi ń pọ́n akíndanidání ara ẹ̀ lé ni so ìwà yẹn ò dẹ̀ ń ṣèwà téèyàn fi ń pọ́nyàn lé so akíndanidání ẹrú dàkọ́ọ́dín tó yẹ yege ṣò yẹn ẹni yẹn ò dé ilé Ifẹ̀ rí kò mọ kò mọ map kò kò mọ ibi tó ń pè ilé Ifẹ̀ kò dé ilé Ifẹ̀ rí débi kó fẹ́ dé pálásì Ọ̀ọ̀ni rìṣà gbogbo ẹnu òun ni mo fi sọ gbogbo nǹkan mo lè kó lé lórí kò dé léèfẹ̀ rí débi kó fẹ́ dé palace léèfẹ̀ so ṣe rí ṣe ti rí wípé even ní eyín oge tó pè ìyẹn gan mọ̀ wípé irọ́ ló ń pa bọ̀ nítorí pé òun ló anchor show kò lè má bá a jiyàn kò lè má bá a jiyàn bí professional ṣe ń ṣe nìyẹn bí motivational speaker ṣe ń ṣe nìyẹn ká ní blogger ni Yèyé Ògéni a máa já padà fún pé irọ́ ló ń pa bọ̀ nítorí wípé motivational speaker ni ó dẹ̀ mọ̀ wípé ẹni tó ń sọ̀rọ̀ irọ́ ló ń pa ẹ mọ years táyà àwọn eléyìí ti wà lórí tí wọ́n ti ń ṣiṣẹ́ tó ń ṣe ni tó ti ń sọ̀rọ̀ tó ti di sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media ni tí ò ní èèyàn kan máa wá pè ló ló máa pretend pé nǹkan báyìí lòun tí kò wà nímọ̀ pé irọ́ lẹni yìí ń pa ni ó mọ̀ ọ́ kọ̀kọ̀ lè máa já ni ó mọ̀ ó dẹ̀ ti sọ pé everybody is welcome with their opinion ìwọ tó bá jẹ́ tẹ́lẹ̀ o lè sọ̀rọ̀ ìwọ tó bá jẹ́ tìmẹ́lẹ̀ o lè sọ̀rọ̀ anybody is welcome to say whatever they want to say kò fi síbì kankan kò dáṣẹ́ ẹ̀ lórí pé àtìmù báyìí ni mí o rárá tó bá jẹ́ pé nǹkan tó wá ṣe nìyẹn nǹkan tó máa ti kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn ìgbà táwọn èèyàn ní kó má jò mọ́ lórí social media ó ní òun rí kankan tó bàdì nínú kó má jò so kí lẹ tún expect kí yòyè oge tún ṣe kò ń ṣe team nobody kò ń ṣe ẹrú Naomi bẹ́ẹ̀ ẹ̀yin ṣe jẹ́ ẹrú bẹ́ẹ̀ ṣe ń fi ewu orí máa jẹ́ ẹrú ọmọ oníhun yín kò ń ṣe ẹrú so kò ń ṣe gbogbo nǹkan téèyàn bá pè èèyàn kan pé yèyé oge kọ́ ló sọ ó ní èèyàn kan ló pè òun ló sọ bẹ́ẹ̀ fóun That does not mean that that person is saying the truth or the person is saying a lie. That is the information she got. Either true, either bad, it is out there. Kò stamp ẹ̀, kò stipulate ẹ̀, kò gbé gègé lé pé ẹni yẹn sọ tòótọ́ o tàbí o ẹni yẹn ń parọ́ o ṣùgbọ́n nǹkan tẹ́ni yẹn so fún mi lélẹ́yìí o ibi tó ti wá jẹ̀bi níbẹ̀ yẹn kò wá yé mi tó wá tún wá rán tí Naomi tún wá rán ìyá elédìkìtì síta again láti lọ máa ro ẹjọ́ ìyẹyẹ oge ṣoṣoòpù kán máa kàsígéètì ohun ọmọ wà táwọn èèyàn ṣe ń kàsígéètì Naomi ìyá elédìkìtì jáde síta tó yẹ kó bèèsì ṣòye eléyẹ lórí o ó tún gbé ti Nao ó tún gbé ti Ashley sí Naomi tún rán síta pé kó tún lọ rojọ́ ti Ashley Eh, gẹ́gẹ́ bí àwọn náà ṣe jẹ́ ẹrú àwọn náà tún jáde àwọn náà tún jáde gẹ́ngẹ́ngẹ́ wọ́n tún bẹ̀rẹ̀ sí ní àgbàlá ìṣọmọdé. olórí ashley kò dá wàhálà sílẹ̀ láàrin eh, ọ̀ọ́ni àti queen naomi o ó ní bàbá yẹn dẹ̀ ti sọ wípé àwọn ẹbí queen naomi wípé àwọn ni wọ́n bá kábíyèsí ọ̀nìrìṣà tó bá jà tí olórí naomi tó ń gbèjà ẹbí rẹ̀ wọn ò bá kábíyèsí ọ̀ni nìṣàmú wọlé forí adé o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ bàbá bàbá ò bá ẹbí àwọn olórí Naomi ga o. ṣé bàbá ló sọ fún yín ṣé bàbá ló tí àwọn ẹbí Naomi bá ran yín síta bàbá bàjá ṣé bàbá pè yín jókòó pé àwọn ò bẹ́bí jà ìyá elédè Èkìtì speak for one place sọ̀rọ̀ sójú kan you are supposed to say àwọn ẹbí sọ wípé àwọn ò bàbá bàjá o not wípé bàbá ò bá ẹbí jà o ṣé bàbá pè yín síta ṣé yín jẹ́ blogger bàbá kí ló kàn yín pẹ̀lú bàbá opinion bàbá. Speak the family opinion that you are representing and stop saying things for Baba and his olórí. wọ́n nífẹ̀ẹ́ ara wọn tó jẹ́ wípé àbí àwọn ẹlẹ́bí rẹ̀ hmm. wọ́n nífẹ̀ẹ́ ara gidi tó jẹ́ wípé tí bàbá bá wà pẹ̀lú wọn ẹ rò pé bóyá àá pé bóyá kì í ṣe ọba ìlú tó bá wà pẹ̀lú wọn ìyẹn bàbá yẹn ìyẹn kábíyèsí ó nífẹ̀ẹ́ wọn tó jẹ́ wípé a ti ọjọ́ tó jẹ́ wípé bàbá tó wà pẹ̀lú wọn bó ṣe é ṣe sí wọn hmm. tó rí lára ẹmẹsẹ̀ hmm. tó bínú tó fẹ́ bá gbẹ̀yìn tó sọ̀rọ̀ burúkú lọ́jọ́ yẹn sí ìkan lára àwọn ẹbí olórí hmm. ṣùgbọ́n wọn ò dáhùn wọn lọ sí tiwọn nítorí kò yé wọn kan tó tó fà á wọn kò yé wọn nǹkan tó ṣẹlẹ̀ nítorí irọ́ pátápátá lóòótọ́ o àwọn lè wà ó nípa ọ̀rọ̀ pé wọ́n ṣe ilẹ̀ wọ́n ṣe ilẹ̀ àmọ́ kò ń ṣe nǹkan tó dìgà tó jẹ́ kí olórí Naomi kó sọ pé òun kúrò ní ààfin nìyẹn ọ̀rọ̀ nǹkan tó ṣe olórí Naomi àdìtú ni kò sẹ́ni tó lè yé àti orí Instagram tó lọ sí àdìtú ni kò sẹ́ni tó lè yé mo lẹ́nu mọ́ èmi tí mo lẹ́nu mọ́ mo nǹkan tí mo sọ ó wà láàrin àwọn méjèèjì ọ̀rọ̀ àárín àwọn méjèèjì ni wọ́n wá tó ṣe wípé olórí Ashley pé òun ló ń fẹ́ bá olórí òun ni olórí Naomi bínú sí nítorí ọ̀rọ̀ onírìṣà pé torí pé òun fẹ́ wípé òun ni bíi pé olórí Naomi ó ní sùúrù kò kì í jà ìyá ẹ̀ ló wá máa ń gbèjà ẹ̀ tó wá yọ ẹ̀ṣẹ́ tó bá olórí Ashley tó bá jà irọ́ pátápátá ni ìyá olórí kò bá obìnrin ẹnikẹ́ni náà àwọn ayaba wọ̀nyẹn tó ń do olórí lẹ́ni tó bá sọ pé ìyá olórí bá ọjà kó bọ́ síta kó sọ níbo ni ìyá olórí kò bẹ́ẹ̀ ní kọ́kọ́ jà ní pálásì yẹn. ó dàbẹ́ ní pẹ́rù pa ah. àwọn olórí tí bàbá fẹ́ ó dà pẹ́rù pé wọn ò ní iṣẹ́ bíi titi yín báyìí tẹ́ ẹ ṣe expect wípé kí wọ́n jáde kan wá sọ́bi tí ìyá olórí queen mother kan wá sọ́bi tí wọ́n ti bá wọn jà àwa la lè sọ wọ́n bá wọn jà dáadáa àwa kan ti fi fi oṣù á fi fi para ni ẹ má jẹ́ ká tún máa tú gbogbo nǹkan tó jẹ́ pé a ti a ti forge a ti forgo because ìgbà tuntun làwa ń lò ní pálátì tiwa nísìn ìgbà tuntun làwa ń lò tí ó bá ti yẹ yín kó lọ yẹ ìgbà tuntun wíwá ẹni nú ẹ̀rà gbogbo nǹkan tó ti ròdò ó ti lọ ó ti lọ ó ti forgi ó ti forgotten ó ti forgiving ó ti lọ ìgbà tuntun là ń lò nísìn rárá o kò gbèjà ọmọ yẹn kankan kò bá ẹnì kankan jà níbẹ̀ olórí ashley mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ fún yín torí tó bá sọ wípé èèyàn da ènìyàn olórí ashley ó dalẹ̀ olórí naomi. ibi náà ti mọra rí tó ń dalẹ̀ ara wọn ẹ abẹ́ ìbá gbọ́rọ̀. lóòótọ́ ó kò bá olórí naomi gàrí àti olórí ashley àti ayaba péjú tó sọ wípé ó ti wà ní nàìjíríà báyìí pé ó ti náà ti fẹ́ ṣe ìyàwó olórí tiẹ̀ gbogbo wọn pátápátá lọ́fà lọ́fà mọ́ olórí nígbà tí olórí dé tán tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n tó bá ti bọ̀ láti ìrìn àjò báyìí láti ìlú òyìnbó wọ́n máa ń ra ẹ̀bùn wá fún olórí pàtàkì ìyá olórí. ìyá olórí dẹ̀ ń gba gbogbo ẹ̀. ara àpò ara bàtà a kò lọ fún ìyá olórí. àbẹ́rẹ́ báyìí. bó tilẹ̀ jẹ́ wípé ìgbà tí olórí tó gbọ́ pé olórí kúrò ní apálàsì tán inú ẹ̀ dùn wípé òun ni òun ló kàn ìgbà tó dẹ̀ jẹ́ wípé gẹ́gẹ́ bí wọ́n tún ti sọ wípé òun ló rò pé bóyá ó máa wà ní ààyè Mariam òun ló jẹ́ kó bínú lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ ti gbà pé wọ́n ti sọ wípé kábíyèsí ti bẹ̀ẹ́ nìsín ó ti padà mọ́ mi bá ti péjú ayaba péjú wá ní. ìyẹlé kìí ṣe rí pé àgbàlagbà tí ò fẹ́ tó lé ní àgbàlagbà tó ń ṣe láńgbàláńgbà ẹ má bínú àgbàlagbà tó ń ṣe láńgbáláńgbáń yẹn lórí ọ̀rọ̀ péjú tẹ́ sọ yẹn kò síbi tí péjú in her wildest dream ti máa believe wípé àbí ti máa rò wípé àbí ni anybody tí ọpọlọ orí ẹ̀ bá pé tó bá ń ṣàwọn tó jẹ́ pé wọ́n da ọpọlọ orí dalẹ̀ o tọpọlọ orí ẹ̀ máa pé tó máa rò wípé péjú ló yẹ kó wà ní ipò tí Mariam wà péjú is a mother is a single mother ìjọ wo ni bàbá mọ Péjú ìjọ wo ni wọ́n mọ ìjọ wo ni wọ́n mọ Fọláṣadé if if Ashley cannot be in the position that Mariam is how is Peju supposed to be in that position Peju is a single mother so why will Peju get angry that she is supposed to be in the position that Mariam is and then got angry and fought Baba and Baba went to beg her and then she came back Abba stop lying now ẹ má máa pa àwọn àwọn irọ́ yìí ẹ ti ju gbogbo àwọn you are you are way way above all this all this all this silly childish lies all this silly childish lies you are way above it ẹ kọ́ máa pẹ́jù àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ọmọ ọmọ one years old gọ́mọ̀ pé irọ́ ni ẹ̀yìn sport irọ́ lẹ̀ ń pa báwo ni pẹ́jù ṣe máa bìlípò òun lé òun ló yẹ kóun wà nípò tí Mariam wà péjú ti bímọ rí ẹni tó ti bímọ rí ò lè jẹ yèyé lúwa kò lè wà ní olórí àgbà kò lè wà nípò olórí àgbà oyún inú gan mọ̀ yẹn nílé Ifẹ̀ oyún inú tóun tí ìbí nílé Ifẹ̀ mọ̀ yẹn ká má wá sọ pé àgbà bẹ́ẹ̀ máa parọ́ fún ẹ fi làákàyè parọ́ náà wọ́n ra gbogbo ẹ̀ wọ́n ra báàgì wọ́n ra ṣíù wọ́n ra báàgì wọ́n ra ṣùwà fún ìyá olórí ìyá olórí ń gba gbogbo ẹ̀ wọ́n máa pè wọ́n ẹ̀ ńlẹ́ o ah, ẹ bá ti ń bọ̀ kẹ́ra nǹkan wá fún mi o tí wọ́n get baba palace náà you don't know ah i'm queen mother ẹ bá lọ kẹ́ rí mi o. ó yà mí lẹ́nu ìwà tó wù sí kábíyèsí ọ̀hún tí olórí olórí ashley ó yà mí lẹ́nu ìwà tó wù sí olórí naomi. ìwà wo ló wù ó bá ó bá olórí Naomi ó bá ṣe ọ̀rẹ́. ọ̀rẹ́ wo ló bá ṣe. kẹ máa fi ọ̀rọ̀ yìí kẹ fi ṣe àríkọ́gbọ́n o ẹni tó bá ti ṣe bíi pé òun lòún fẹ́ yín jù ó lè jẹ́ wípé lára àwọn obìnrin yẹn gan tó ń ṣe bíi pé wọn ò nífẹ̀ẹ́ olórí yẹn ó lè jẹ́ wípé àwọn gan ló nífẹ̀ẹ́ olórí. olórí wo ni ló ń ṣe bíi pé wọn ò nífẹ̀ẹ́ olórí. ó jẹ́ wípé àwọn ilé tó ń ṣe bíi pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ yìí ó jẹ́ wípé àwọn gan lèèyàn burú. adé in the palace láti wá nífẹ̀ẹ́ ṣó òun àwọn ni ọkọ tó wá fẹ́ nu palace àbí kí ni kí ni ìpàdé ọlọ́jà tí a sínwín ṣé àwọn ayaba yẹn jẹ́ ọkọ tí olórí wa fẹ́ nu palace àbí kí ni kí ni ìfẹ́ tọ́n fẹ́ wá máa ṣe àwọn ló wá nífẹ̀ẹ́ nu palace ni àbáwọn làwọn àbọ̀ olórí làwọn yẹn wá nífẹ̀ẹ́ nu palace on a very good day ah, ó dà pé ẹ̀mọ ẹ̀mọ nǹkan tí palace jẹ́ ṣá ẹ̀yin pípọ̀ ẹ̀kọ́ lọ palace ẹ̀ lọ face business tó gbé yín lọ síbẹ̀ rárá rárá rárá. ṣe bíi ti olórí mariam nígbà tó tẹ̀ tí ra gift wá fún iṣẹ́ tí ń gbà kiri láti ìgbà tí hmm. olórí náà ó lágbára àtẹnudẹ yẹn lágbára bí ọ. ká kúrò lórí ìyẹn mi náà. ẹ sì máa bá wa o adẹ̀wálé fún yín. olórí ashley kò ṣe kó máa pe olórí naomi o ní kété tí olórí naomi kúrò ní palace ó máa pe pé kó padà kó padà ló máa sọ pé inú mi náà inú wa máa ń dùn gbà yẹn pé àwọn méjèèjì yẹn wọ́n fìtì wọ́n wọ́n wọ́n má ṣì bàbá. Hmm. èmi kọ́ gan ìgbà tí mi tí kọ́kọ́ mọ̀ gan mo rí wọn mo kò rí nǹkan mo rí mọ̀ wípé kò ń ṣe òun ló wọ́n kò sọ fún mi mi tí ìmọ̀ kankan títí lọ ń gbà yẹn ni mo rí bí gbogbo wọn ṣe ṣe ní palace tó ní mo máa ń fọ́lò wọn ni mo rí mọ̀ wípé olórí àṣì òun kọ́ ló lé olórí Naomi kúrò ní ààfin wípé nǹkan tó kàn ṣe ó kàn ṣe tiẹ̀ ni pé ẹ̀jẹ̀ kèmi náà kàn mọ̀ mi. ẹ̀yìn ìgbà yẹn tí mo ṣe fídíò kan tó tún wá sọ fún mi wípé kò rí bẹ́ẹ̀ ni ẹnìkan wá sórí ètò mi tó sọ̀rọ̀ ńgbà yẹn yẹn eh, Fausat eh, Adéyẹmọ tó sọ wípé ọ̀rẹ́ ni wọ́n pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n wípé mo mo pé nǹkan tí mo sọ lákọ̀ọ́kọ́ pé ó dára pé léyìí tí mo tún wá ṣe lẹ́lẹ́kejì yẹn pé mo mo àwọn èèyàn wọn ò fún mi. Ashley has nothing against Naomi because before kan tó fẹ́ Naomi Ashley was consulted wọ́n gba mo fẹ́ lè ní wípé wọ́n na Ashley mọ̀ nípa bí wọ́n ṣe fẹ́ Naomi kò bá Ashley ló like kò kò kò níwù sí it was approved kò ṣẹ̀yìn ẹ̀ so that is why she was okay She was friendly with Naomi and for real, for real, she was. She had nothing against that woman. And frankly speaking, both of them had nothing against each other. Àfàwọn àgbà àwọn àgbà yàbá tí wọ́n fẹ́ dàbàrú wọn ni Both of them had nothing against each other. That's it. Àwọn méjèèjì wọn ò ní kankan against àwọn ara ara wọn. Ìjọ tí kíkí bá yọ, wọ́n ń kí ara wọn wọ́n ń pe ara wọn wọ́n ń kí ara wọn they share pleasantries they compliment each other tí ó gbọ́dọ̀ jù yẹn lọ it's not as if they are intimate friends tí wọ́n ń sọ àṣírí ara wọn fúnra wọn kò ń ṣe ọ̀rẹ́ kò rú kò sùn kò ń ṣe ọ̀rẹ́ wá gist nínú yàrá mi kí n wá gist nínú yàrá ẹ rárá o no o kò ń ṣe ọ̀rẹ́ sọ síkírìtì ẹ fún mi kémi náà sọ síkírìtì mi fún ẹ kò ń ṣe irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn o ẹ jẹ́ ká máa là o kò ń ṣe irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn o but they were good with each other and they had nothing against each other bó dẹ̀ ṣe yẹ kó rí nìyẹn so that see finish kò ní sí nínú ẹ̀ oníkálukú ló mọ̀ nǹkan tó gbé palace information tó kó yẹ kí n buy information tó mo dẹ̀ ní mo ti gbọ́ kò dìgà it's one of those things so ni mo wá tẹsẹ̀ síwájú sí láti gba nǹkan tí vausa tàdéyẹmọ nígbà yẹn tó sọ lórí ètò mi ni mo wá ń fẹsẹ̀ síwájú sí. ẹ wá lọ bá Naomi àtẹ̀bí ẹ̀ pé gbọ́ báwo ló ṣe rí o. olórí ashley ó ń bá olórí Naomi ṣọ̀rẹ́ àwọn èèyàn tó tiẹ̀ gbọ́ lẹ́nu wọn sọ wípé kí ló máa fa irú kan bẹ́ẹ̀ pé kò yẹ kí olórí Naomi kó lè máa bá olórí ashley ṣọ̀rẹ́ náà wípé ẹni tó ń bá fẹ́ ọkọ àmọ́ olórí naomi kò sọ pé kí ọ̀nì ìrìṣà kó má fẹ́ ìyàwó o. <laughs> tó bá tẹ̀ máa tó kọ́ máa fẹ́ yàwó tí yàwó tó bá ń bẹ ló máa ní kọ́ máa fẹ́. kò sọ̀rọ̀ pé wọ́n fẹ́ ìyàwó wọn fẹ́ ìyàwó lódìjà láàrin wọn o ó ní àwọn kankan tó ń ṣẹlẹ̀ láàrin wọn tí wọn lè tá àtúnṣe òsì àmọ́ tá a bá dẹ̀ wo àwọn nǹkan náà àwọn obìnrin wà lára àwọn nǹkan wọ̀nyẹn náà hmm. ṣùgbọ́n kò ń ṣe àwọn obìnrin yẹn gangan ni àwọn obìnrin yẹn náà ló ń fa nǹkan tó ń ṣẹlẹ̀ òun náà ṣá. ẹ sọ̀rọ̀ sójú kan ìyá kò sóbìnrin ń bẹ̀ obìnrin tún eh, fàkó tó ń ṣẹlẹ̀. kẹ́lẹ̀ wá rí ashley kò lè ṣe kó má pe queen naomi á pè pè pè pè pè ó máa ń pè ní gbogbo ìgbà tó jẹ́ wípé ìgbà míì gan á tún ṣe voice note ọba ọba Naomi náà máa ṣe voice note náà fún wọ́n jọ ń ṣe voice note sí ara wọn ni wọ́n jọ ń kí ara wọn ni Naomi máa pè é Ashley náà ń pè é ìyẹn tí Ashley bá padà sí UK Ashley was open she she she accepted Naomi when they brought Naomi she accepted Naomi because Naomi coming was not a new thing to her Naomi coming was not a new thing to her kò dé bá lójijì kò ń ṣe nǹkan tí yóò mọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tó mọ̀ sí ni so she accepted Naomi o Naomi bá níbẹ̀ ni so ó gbà á tọwọ́ tẹsẹ̀ tí o kò ní sínú ó máa pè é ó máa béèrè àlàáfíà ẹ̀ ìyẹn náà máa pè é ó máa bèrè àlàáfíà ẹ̀ ó máa bèrè àlàáfíà ọmọ ẹ̀ bí Ashley ṣe ń ṣe nìyẹn ẹni tó nínú ẹni ẹni tó tó wà open ni so ó pé ó pé pé pé irọ́ ló wà ń bẹ̀ àsọdùn nìyẹn wọ́n jọ ń pe ara wọn jọ ń kí ara wọn ni wọ́n jọ ń bèrè àlàáfíà ara wọn ni kò ń ṣe pípé báwo dẹ̀ wá ní ṣé o ti ṣe kinní kan ṣé o ti ṣe no wọn ò ń ṣe ọ̀rẹ́ kò rí kò sùn o. a lè tún bá wọn sọ̀rọ̀ nǹkan tó wá yà mí lẹ́nu ni wípé ẹ̀yin tèmi mo ti fẹ́ kẹ́ ẹ kọ́gbọ́n bí olórí Naomi àti olórí ashley bó ṣe ń pè bó ṣe ń gba sọ̀rọ̀ yẹn torí kò sí ẹni tí olórí Naomi àti ìyá olórí Naomi kò sẹ́ni tí wọn ò lè bá ṣọ̀rẹ́ bàmọ́ kì í ṣe ọ̀rẹ́ pé tó o bá pè mí màá pè ẹ́ olórí Naomi ò kì í ṣe o tó bá ti wá pé ẹni yìí ó máa ń béèrè oní gbogbo ìgbà tó bá béèrè á dá ẹ lóhùn ṣùgbọ́n máa rò pé bóyá ó ń bọ̀ lọ́jọ́ kan wá gbé fóònù pé ẹ ló kí ni kan o tó bá wá rí pé kò tipẹ́ tóun ti rí ẹ mọ tó bá rẹni tó mọ̀ ẹ́ á wá béèrè ẹ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kò ń ṣe ọ̀rẹ́ kò rí kò sùn. àbẹ̀rẹ̀ ẹ ẹ rí bí Yẹlé Èkìtì ṣe pọ́n Naomi lè so orí ashley wá kú wípé ẹni tó ń pè tó ń béèrè àlàáfíà ẹ̀ kò wá gbé fóònù kó pè ẹ́ ńjọ́ kan àfi tí wọ́n bá pè é á dẹ̀ continue láti máa show love sí ẹ àbẹ́ẹ̀ rí kan bẹ́ẹ̀ yẹn o so Naomi is a snob He, like Iyelekete is telling us that Naomi o oh, she is a snob o. Oh. She can never call you to ask of your àlàáfíà, to ask of your well-being. But if you call her to ask of her well-being, she will pick, she will, she will, she will, she will, she will, she will answer you. But she's a snob. She can never, she can never reciprocate. She can never do what? She can never show the love back. If they show love to her, she can never show love back. If they accept her, she can never show, she can never, you know, open and show the love back. That is the kind of person Naomi is. So one person will be showing love. You, eh, you will just be receiving, you will not, you will not reciprocate. She's a snob. That's the kind of person Naomi is. That is what Yelekiti is trying to tell us. So, orí Ashley yẹn wá kú tó jẹ́ wípé òun lá máa bèrè àlàáfíà ẹ̀, ìyẹn ò ní bèrè àlàáfíà òun lá send voice note sí kò ní reply voice note á send èmi sí nítorí wípé kò níṣẹ́ àbí tí Naomi bá rojọ́ fún yín ẹ jẹ́ kó rojọ́ délẹ̀ fún yín tó bá send voice note actually send sí ẹ jẹ́ kó send tó tí actually náà send sí ẹ jẹ́ kó send ẹ̀ padà bíkọ́ èmi náà ní gbogbo yẹn lọ́wọ́ ṣótán. gbogbo voice note ti ti Naomi náà àwa náà ní lọ́wọ́ tó bá rojọ́ apá kan fún yín ẹ try láti gbọ́ apá kejì torí àgbàlagbà níyín táwa bá táwa bá gbọ́ ẹjọ́ ibì kan táwa bá sáré bọ́ ọ̀tà tá a bá ń rojọ́ lé lórí ó yẹ kẹ́ correct wa ni pé ó yẹ ká gbọ́ bì kan náà a má gbọ́ gbá apá ibì kan ká tó fò bọ́ta ṣùgbọ́n òun yẹn èyí ibẹ̀ láti wá ń bá àgbàlagbà àgbàlagbà tó dẹ̀ ń rọ ọjọ́ ọ̀la fọ́mọ tiẹ̀ o tó jẹ́ pé gbogbo àwọn ẹni tó ń sọ yìí àti Naomi àti Ashley kò séyìí tí yẹlẹ́kìtì òbí lọ́mọ náà àwọn méjèèjì yìí o kẹ́ máa wò wọ́n o kẹ́ máa wò yẹ́ yìí o kò séyìí tí òbí lọ́mọ náà àwọn méjèèjì o kò sí o. ó máa ń pè dáadáa ó dẹ̀ máa ń gbé aago ẹ̀ ó dẹ̀ máa ń kí ó dẹ̀ máa wọ́n dẹ̀ máa ń sọ̀rọ̀. àmọye èèyàn tó pè mí tó dá òun lójú ọ̀rọ̀ ìyẹlẹ́dẹ̀ èkìtì yìí kódà pẹ̀lú ọkọ wọn àtàwọn ìyàwó ọkọ wọn sòkè mi wá bọ́ ta. So, kí wá sáré ṣe ṣòwò lórí pé mo ti get information yẹn lérí kìtì kí wá sáré ṣe ṣòwò lé lórí ìyẹn máa ń fi làákàyè sí nǹkan nì. ìjọ orí social media kò dé ń ṣàjà kò ń ṣe ìjà kó okú kó okú èmi dẹ̀ máa ń sọ èmi ò bẹ́ẹ̀ anybody jà lórí social media ibi tá a bá ti sọ ọ́ ti tán síbẹ̀ nìyẹn tó bá lọ ń gbé sínú tó bá lọ fi ń hùwà òun yẹn ó kàn you are just disturbing yourself that's it nítorí ẹ̀ ní èpè ò ṣe kí mú blogger ibi tó bá ti sọ ó ti sọ nìyí ìdí tẹ́pẹ́ lè fi mú blogger ni pé tó bá gbowó tó máa ràn síta pé ó yá gbà bọ̀ àìṣe yẹn kẹ́ pé yín láti sìn yìí ègbé ti ṣe for how many years kẹ́ ẹ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ẹ kàn ń jẹyà níyà ni o man no be God o man no be man man no be God o god no be man o god no be man o. kò sọ̀rọ̀ náà pé kán kíra wọn náà ni ṣé ẹ mọ̀ wípé. ọlọ́wọ́ máa kí fi sẹ́ńtímẹ́ǹtì dájọ́ torí pé oyè tòyọ̀ wọ́n rò pé ọlọ́wọ́ máa bẹ́ẹ̀ ọlọ́wọ́ fi sẹ́ńtímẹ́ǹtì dájọ́ ọ̀la kí wo oníkálukú dá ọlọ́wọ́ wò wò oníkálukú ni. títí tí olórí àṣírí tí wọ́n fi mú olórí sí àṣírí sí ara àwọn tí bàbá fẹ́ fẹ́ bí olórí lára àwọn ayaba yẹn kò pé ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ṣáájú yẹn sọ̀tẹ̀ méjì yẹn ó sì bá sọ̀rọ̀ kò pé kò sọ kọ́kọ́ fún kò bá sọ kọ́kọ́. ó ṣe máa sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán wọ́n bá ara wọn sọ secret ṣé ìgbà tí Naomi fẹ́ lọ ìyẹn lédè Èkìtì ìgbà tó ń gbà tẹ́ ń sọ nísìnyí wípé gbogbo ìgbà tí Ashley fẹ́ ṣe introduction tiẹ̀ ó yẹ kó ìgbà tí Naomi fẹ́ ṣe introduction ẹjọ́ ṣó sọ fún náà ó sọ fún Ashley ká sọ pé wọ́n tí wọ́n tí máa sọ̀rọ̀ nígbà yẹn nígbà tí Naomi fẹ́ lọ tó fẹ́ bọ́ sórí social media bígbà tó fẹ́ kó lọ nígbà tó fẹ́ kọ́kọ́ ẹ jọ̀ṣọ́ sọ fún Ashley did she tell Ashley ṣé ọ̀rẹ́ ẹ sọ secret mi fún ara wọn lọ́jọ́ ń ṣe ni are they friends that they tell each other secret do they share intimate secret with each other I mean talk about that now tell us that did Naomi inform Ashley when she was leaving too. That that now you are saying that Ashley did not tell Naomi when Ashley want when Ashley wants to do her own, you know, welcome to the palace. Why would she tell Naomi? Who is Naomi that Ashley will tell? Tell her for what? For what purpose? Are they are they intimate to to that extent? Are they deep friends to that extent? Oh, she already kò rí kò sùn náà. Òun gẹ́lẹ́ Naomi ò kì í báyọ̀ ṣọ̀rẹ́ kò wọn kì í ṣe ọ̀rẹ́ kòríkòsùn so how do you expect Ashley to tell her they are not friends bèrè àlàáfíà ara ẹni ìyẹn ò tí ì di wípé a ti di a ti di intimate a ti ń tojó ẹni fún ara ẹni ìgbà tí Naomi fẹ́ lọ ṣoṣo pé Ashley jókòó ṣoṣo fún Ashley. ó lórí o ara nǹkan tí mo sọ fún ẹ nìyí o mo fẹ́ kó padà wá o kó o padà wá èmi pẹ̀lú ẹ̀ lájọ máa wà níbi torí wọ́n kábíyèsí ti mú mi sí ara àwọn tó máa ṣe ìyàwó fún o. ìgbà tí Naomi lọ orí social media everybody ti rí i òun náà ni Ashley ti rí i orí social media tó ti rí i náà ni gbogbo èèyàn ti rí i. wọ́n bá tiẹ̀ wá ba ah, kí lóde tó wá lọ náà ẹ ṣètù ẹ̀ padà okú bímọ síbẹ̀ téèyàn dẹ̀ ní lá lo òun ò ṣe mọ́ ó dẹ̀ ti lọ nìyẹn so kí wá nìyẹn fẹ́ wá kí wá nìyẹn fẹ́ wá pè jókòó fún tó fẹ́ máa bá ru ẹjọ́ lé lórí pé à mo ti fẹ́ lọ ṣe wedding mi o mo kàn ní kí n sọ fún ẹni o kẹ́ bá lè wá sọ pé bóyá ó fẹ́ máa bà nínú jẹ́ ló ṣe sọ fún un kẹ́ bá lè sọ pé bóyá ó ní kankan tó fẹ́ fi ṣe òun ló ṣe sọ fún un nígbà tí Naomi fẹ́ lọ sọ pé Ashley jókòó sọ fún Ashley orí social media tí Naomi ti rí ìgbéyàwó Ashley náà ni Ashley náà ti rí divorce Naomi despite the fact wípé wọ́n ń bá ara ọlọ́rọ̀ ní àwọn méjèèjì Naomi ò sọ fún so why tí Ashley ṣe fẹ́ sọ fún. Naomi ò lè bínú náà ṣùgbọ́n hmm, kò sọ fún kò sọ fún títí tó fi ṣe ìyàwó tó fi ṣe gbogbo kí ló fẹ́ sọ fún fún. orí ẹ̀rọ ayélujára lolórí Naomi ti ń rí. orí ayélujára náà ni Ashley náà ti rí divorce Naomi ìyá elédè Èkìtì orí ayélujára yìí náà ni Ashley náà ti rí divorce Naomi tí wọ́n dẹ̀ jọ ń bára wọn sọ̀rọ̀ èdè before tó kọ́ ìjọ tó kọ́ wọ́n sì jọ kíra wọn tí òun yẹn ò sọ anything fún un orí ayélujára yìí náà ló ti rí i ẹ má bí mo ṣe mọ̀ o ẹ má sọ pé olórí náà ló sọ fún mi. òun ló sọ ta ló fẹ́ sọ ta ló fẹ́ sọ ta ló fẹ́ bọ̀ kó wọ́n bára wọn sọ̀rọ̀ kó wọ́n pera wọn báwo lẹ ṣe fẹ́ ẹ ń ṣàjẹ́ ẹ ń ṣoṣo ẹ bá wọn gbélé àbẹ́ ẹ bá ṣìlì gbélé ni ṣé ẹ bá náà mi gbélé ni báwo ló ṣe fẹ́ sọ ìzínà káṣí sọ fún ẹ ọ̀hún kí náà omi kò sọ who who who else is gonna talk ṣé bàbá ló pè yín ni ló sọ fún yín ni.

who is Naomi please who is Naomi that Ashley will tell that she wants to do wedding who is she who is who is Naomi to Ashley that that Ashley will will inform But mo fẹ́ wedding o who is Naomi to Ashley that Ashley will tell just like saying that why didn't uh, uh, uh, uh, why didn't Naomi tell Ashley when when she wants to come out to divorce if if if anybody say that i mean pe people i will be the one to say that who is ashley that is that uh, you be expecting naomi to tell ipe mo fẹ́ divorce yo who is ashley tí naomi mama sọ yẹn fún so who so who is naomi tí ashley fẹ́ máa fun fún wípé mo fẹ́ ṣe wedding lọ báwo ni ti naomi ṣe jẹ́ ta ló jẹ́ báwo ni tiẹ̀ ṣe jẹ́ who is she To tí ashley ṣe be máa so fún àmín. ó tún padà wá sí ìlú òyìnbó tó. wọ́n jẹ́ bí wọ́n fámìlì ni òun jẹ́ kẹ́tírà ni. wọ́n bẹ̀rẹ̀ sí ní pé olórí láti kí o láti kí tadé ní káwò. àbí fún bẹ́ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni. nígbà tó ń níjà. ó ti padà wá àmọ́ mi ìwà mọ́ o bóyá olórí bá sọ̀rọ̀. ó bá sọ̀rọ̀ dáadáa ó bá sọ̀rọ̀. ó ní ìgbàgbọ́ pé olórí ó bá sọ̀rọ̀ tó tún sẹ́ẹ̀dì gift sítádé ó bá sọ̀rọ̀ ọ̀rẹ́ tó ń ṣe ó ti fi ọ̀sọ́ lórí. ó sẹ́ẹ̀dì ó sẹ́ẹ̀dì gift gbogbo àwọn gift tí wọ́n kó wá yẹn gift gift Ashley ó wà nú ẹ̀ ó sẹ́ẹ̀dì gift ó sẹ́ẹ̀dì gift ó pè é tó ó gbé e kò ní gbé kí ni ó gbé e. tí wọn ò tí ì mú sára wọn ó sì bá ṣọ̀rẹ́ ìgbà tán wá mú àárín ìgbà tán wá mú yẹn ó sáfẹ́rẹ́ kò tún ba ṣọ̀rẹ́ mọ́ ó tún ti padà wá bà irú àwọn ọ̀rẹ́ wo nìyẹn. wọn kì í ṣe ọ̀rẹ́ yẹn lélẹkìtì they are no friends bíbèrè àlàáfíà ẹni ìyẹn ò ti ìyẹn ìyẹn ò mí ní wípé a ti di kòríkòsùn a fẹ́ máa bá ẹni Naomi ò kì í ṣe ọ̀rẹ́ kòríkòsùn so kí lè expect kí èèyàn kan máa sọ secret ara ẹ̀ funfun ṣóun sọ secret ara ẹ̀ síta fẹ́yàn yẹn ni ṣé Naomi sọ secret ara ẹ̀ fẹ́yàn ni she is a snob according to you She's a snob. So who wants to tell a snob a secret? Do snob tell secret out? No, they don't. And you told ni. And you told ni. Tó ń rẹ́rìn níta. So she's paid back with, with, with her own coin. According to you, And you told Dinuni tó kàn learn rẹ́rìn So tí Ashley náà bá tóun náà bá wùwà, èèyàn dinú tó not learn níta sí kí lẹ́jọ́ ìgbà tóun náà fẹ́ divorce ṣóun náà sọ fún Ashley ni gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣọ̀rẹ́ tó according to you but who is Ashley that Naomi will be telling that so who is Naomi now she's a nobody that you expect Ashley to be telling pé mo fẹ́ ṣe wedding no it doesn't work like that. ẹ lọ ṣe àtúnṣe o tán bá ń fẹ́ èèyàn wọ́n máa ń fẹ́ èèyàn dénú ni kò ṣe pé wọ́n máa fẹ́ èèyàn bí ẹ ṣe fẹ́ èèyàn yẹn. ṣé ṣé Naomi fẹ́ Ashley Denu ìyẹlẹ́gbẹ̀ Èkìtì ṣé Naomi ṣó fẹ́ Ashley Denu bẹ́ẹ̀ ṣe ní Ashley fífẹ́ hàn sí Naomi ṣé Naomi fífẹ́ hàn sí Ashley padà ṣó dá ìfẹ́ yẹn padà because ẹ̀yin lẹ́ni wípé tán bá pè tán bá bẹ̀rẹ̀ lálàáfíà ẹ̀ lọ́wọ́ ẹ̀ òun ò kí ń ṣe bó òun ò mọ bó ṣe ń pèèyàn o láti dá ìfẹ́ yẹn padà láti ṣe kinní kan o ṣóhun ṣóhun dáfẹ́ padà according to you ẹ̀yin lẹ́ni Naomi is a snob ìfẹ́ tí ò dénú ìfẹ́ ká ẹ mọ bó ṣe ń lọ. Naomi gọgọgọgọ ni olóhùn practice ìfẹ́ tí ò dénú tọ́ bá fìfẹ́ tọ́ bá tọ́ bá openly welcome ẹ̀ tọ́ bá fìfẹ́ hàn sí òun ò ń dàfẹ́ yẹn padà according to you ẹ ti sọ síwájú ẹ ti sọ orí èèyàn tó jẹ́ ẹ ti sọ síwájú. ẹ̀yin lẹ ní pé àwọn family Naomi ìyá Naomi àti Naomi wọn kò sẹ́ni tí wọ́n lè bá ṣọ̀rẹ́ at the same time tó sọ wípé ṣùgbọ́n Naomi o kò mọ àwọn ọ̀rẹ́ kòríkòsùn yẹn ṣe o kò mọ àwọn ọ̀rẹ́ pé bí a tó bá pè é tó bá ń pè é tó bá ń kí kóun náà wá máa dá pé kóun náà máa pè é kó máa kò mọ kò mọ kọ́ bẹ́ẹ̀ yẹn ṣe o kò mọ àwọn ọ̀rẹ́ kò rí kò sùn o kò mọ ọ̀rẹ́ ká máa sọ àṣírí ara wa fúnra ara wa kò mọ gbogbo yẹn ṣe o ẹ ti sọ yẹn síwájú so exactly tẹ wá expect kí èèyàn kan kó wá máa sọ gbogbo àṣírí ara ẹ̀ fún ẹni tí òun sọ tiẹ̀ bọ́ta ta ní dìdìrìn ta lò pònú ta ni dìdìrìn ta ló pònú. If you cannot show love fully, if they are showing love to you, you cannot show love fully. Wuta, so so who is so who is supposed to be a fool? Who? What you are expecting Ashley to practice with Naomi, Naomi did not practice it with Ashley. So why are you complaining? If you talk about Ashley was not was just an ayaba then she was not a wife so you don't expect Naomi to tell her that well right now Naomi is not a wife kò ń ṣolórí kò ń ṣolórí kò ń ṣe ayaba gan for that matter so why ti so why ti Ashley ṣe fẹ́ sọ fún kí ló fẹ́ sọ fún fún ta ni tẹ́lẹ̀ tàtí ẹ̀gbẹ́ òun ti Naomi ti jẹ́ tó ṣe màmá sọ fún báwo ni Ashley ṣe jẹ́ tí Naomi ṣe máa sọ fún pé òun fẹ́ divorce so báwo ni ti Naomi náà ṣe jẹ́ wíìsì tó ṣe máa sọ fún ọ̀rẹ́ pé ká máa kíra wa ni wọn ò ní kankan against each other bọ̀ pé kò ń ṣe pé kàn ń bí pé wọ́n ń ṣe ọ̀rẹ́ kò rí kóòtù kọ́ máa sọ àṣírí ara ẹni fara ẹni rárá o ashley jẹ́ èèyàn kan tó nice and truly truly she really really show love with naomi and and and her mother tó bá ń bọ̀ ó máa ra oríṣiríṣi nǹkan wá fún wọn ó máa ra oríṣiríṣi nǹkan wá fún wọn fún ìyá olórí fún olórí dáadáa nígbà tán ti bí tadé rẹ oríṣiríṣi nǹkan ránṣẹ́ tán dẹ̀ gba gbogbo ẹ̀ ni wọ́n gbà gbogbo ẹ̀ wọ́n ń tẹ́wọ́ gba gbogbo ẹ̀ ni òun ní kọ́kọ́ ẹ tún sọ fún adísì náà pé péjú náà tún rà ránṣẹ́ àbẹ́ẹ̀rí kan báyìí <laughs> ó lágbára ó lágbára fáwọn ẹbí yìí o. ti ní ṣe hmm. àmọ́ o mo bá ẹ yọ̀ lẹ́ni o wípé ìkọ́ tó ń wá ní ọ̀dọ̀ kábíyèsí ọ̀nà ó ti rí o ọlọ́run ti bá ẹ ṣe ó ti bọ́ sí. àbí o nǹkan tí Naomi náà wá dọ́dọ̀ bàbá náà ọlọ́run náà ti bóun náà ṣe ó bọ́ sí o gbogbo ẹ̀ náà já sáyọ̀ at the end of the day kó ní kálukú move on. wàá rí ìdígò kò níbẹ̀ o. alágbára ọlọ́run kò ní ṣe ẹ nídìí o. láéláyé nípa tí olórí Naomi tọ́lọ́run bá sọ wípé ibẹ̀ ni ilé rẹ̀. ibo. ó rìn rìn rìn rìn á padà síbẹ̀ náà ni. ó fẹ́ padà síbẹ̀ náà lẹ́ni ó fẹ́ padà sí ó ti lè so ẹ̀yin sì rántí pé ó sì lè padà síbẹ̀ ní ní gbogbo àwọn ẹbí ìtẹ́tí ibì kalẹ̀ yìí for real for real. Ah. ìtàn arábìnrin kan àti arákùnrin kan fún yín lórí ètò yìí. Ah. kí ẹ mọ̀ wípé kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe. ẹ máa wá kó gbogbo ẹbí ẹ jẹ Naomi àwa kó gbogbo ẹbí ẹ jẹ alágbára ó lè padà síbẹ̀ ẹ rántí gbogbo yẹn tẹ́lẹ̀ òun wá ní ló wá kọ́kọ́ ṣu sí gbogbo bẹ̀ báyìí kò sí wàhálà àwa á jókòó àwa yìí ń lọ á jókòó dè kó máa bọ̀. ilé ìfẹ́ ò máa ń dáyàwó fẹ́ gbogbo ẹbí máa jókòó máa gbà ẹni à ń bọ̀. mo ti ń gba àkókò lórí ètò wa. that is what Yelede Kitty said about Ashley ẹ jọ gẹ́gẹ́ bí abiyamọ àgbáyé ẹ bá wa jọ́jú ọ̀rọ̀ yẹn láàárín Ashley àti olórí first off kí ló bring kí ló kan ọ̀rọ̀ olórí Ashley tí ìyá yìí bá fẹ́ ṣe show lórí lórí kí àwọn èèyàn má castigate na kí ló kan Ashley why won't she allow sleeping dog to lie why why will she be bringing all the ìyàwó baba up with Naomi why can't she just celebrate Naomi alone why. ẹni ẹ̀ ṣe mọ́ yet ẹ fi bẹ̀ ojú yín ò kúrò níbẹ̀ kí ló dé